في العالمين إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم في العالمين إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته أفي ọpẹ́ fún ọba adẹ́dà tó tún ìjọ kẹta muharram lẹ́ọ̀nkà ti nàìjíríà tí ó fi jẹ́ wípé ọjọ́ ahad tí ń bọ̀ òní ọ̀jẹ́ tasua tíjọ ìfúnẹ́ǹtì ń bọ̀ yọjẹ́ àṣùrọ̀ yàtọ̀ sí pé òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam ọ sọ pé yàtọ̀ sínú oṣù Ramadan oṣù tó tún lọ́lá ẹ kí ẹ bá àwẹ̀nu rẹ̀ ó ní oṣù Muharram ó tún wá sọ ti ọjọ́ ta ọsọ lọ́tọ̀ látara ìpínkínni ó ní ẹni tó bá gbà àwẹ̀ níjọ́ aṣúrà ọba adẹ́dà ó fi ṣe ìpa ẹ̀ṣẹ̀ ọdún kan rẹ̀ fún à ń bẹ ọba adẹ́dà kó jẹ́ ká kó ṣọ́ ẹ̀mí wa jùbá náà lọ kó jẹ́ ká lè mú ìbádà iná ọjọ́ náà wá àti tinú oṣù àti ti gbogbo ògbà kó bá dẹ́dà wá gbàdẹ́sìn lọ́wọ́ wa kó má dàlù àláyà kó jẹ́ ká bá níbi tó lérè kì í ṣe ààwẹ̀ nìkan nínú tí àtúmọ̀ fi ń súnmọ́ lọ́hùn ọba ní pẹ́pẹ́ ń fúrú òun ni gbogbo ń tàn tí ń ṣe tẹ́lẹ̀ náà ìdìde lóru ìka ìtọ́ àwọn èèyàn sọ́nà dáadáa ìkọ̀ ìbàjẹ́ kìí ṣe èèyàn nìkan àti ìnáwó sí àwọn tó kù káàtó fún wọ́n dẹ̀ pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ nísìn torí kọ́ndíṣàn táyé wà àti tìlú wa wà àwọn ọmọ òrukàn wà ń bẹ àwọn opó wà ń bẹ torí lockdown ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ tíṣà àti jẹ àti mu ó fẹ́ nira pàápàá jùlọ àwọn tí wọ́n wà ní private schools báńbáńbáń lọ yorùbá ní tí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ ò lè tán dé ìkànnà but lọ́dọ̀ ti àwa mùsùlùmí opportunity ni fursa azima wípé ó ṣe léwu kó kéré tó káwọn náà náwó síta kí ọba adẹ́dà kó gbà lẹ́sìn lọ́wọ́ wa kó má dàlú àláyà ká má sọ wípé torí tí ń bẹ́ ń tà ó à àkókò ti ṣe àtiná àtiná rárá àmọ́ à ń bẹ ọba adẹ́dà wípé kó gba gbogbo ẹ̀ àmì tí ó sì kòǹgé oríire rẹ̀ látọ̀dọ̀ rẹ̀ kí ọba adẹ́dà kò ṣe àfi àṣekòǹgé oríire rẹ̀ torí gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ ilé ayé tá a wá gan fún olùgbàgbọ́ òdodo tó jẹ́ mùsùlùmí òwò ni òwò pẹ̀lú tani pẹ̀lú ọba adẹ́dà torí pé ọba adẹ́dà ń láyé wáyé pé inna Allaha qad ishtara mina al-mu'minina وأموالهم بأن لهم الجنة ó ní ohun ọba adẹ́dà òun ti rà lọ́wọ́ wa o òun ló dá wa òun ló fún wa lẹ́mìí òun ló fún wa lọ́rọ̀ ó fi ṣe àdánwò fún wa ó fi ṣe àmánà lé wa lọ́wọ́ àtẹ̀mí àti gbogbo ntọ́ bá fún wa lọ́rọ̀ ọ̀wá ni qad ishtara mina al-mu'minina anfusahum wa amwalahum òun ti rà á téèyàn bá ti jẹ́ mùsùlùmí tó ti jẹ́ olùgbàgbọ́ òdodo ó ti jẹ́ oníṣòwò tí ń bá ọba adẹ́dà ṣòwò. ọba adẹ́dà ti rà lọ́wọ́ rẹ̀ ẹ̀mí rẹ̀ àti gbogbo ní tó bá ní lọ́rọ̀ kí ni tí ọba adẹ́dà wa fi sí ẹ̀san fún wa owó wò lọ́sàn fún wa ọba adẹ́dà ni bí àná lahum àlìjánà àlìjánà ni àlìjánà tó jẹ́ wípé ibu rẹ̀ bi dèdè sánmà àti lẹ́lẹ̀ ni ọba adẹ́dà wa tún sọ fún wa wípé. yuqatiluna fi sabilillah wọ́n máa jà wọ́n máa fi ẹ̀mí wọn àti ọrọ̀ wọn wọ́n máa fi jà sójú ọ̀nà ọlọ́run ọba fayaqtulun wa yuqtalun lórí eléyìí ni wọ́n máa jẹ́ káwọn èèyàn tán sí làwọn náà máa tán sí. Si láti pe àkíyèsí wá sí láti fi fà á mára gbogbo nǹkan tí ó bá rí báyìí ọba adẹ́dà ó máa ń ó máa mú a pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó máa ń rọ̀ wá ó máa ń rè wá masalan ìgbà tí ọba adẹ́dà ní ká gbààwẹ̀ nínú oṣù Ramadan ó ń tún fà wá mára pẹ̀lú rẹ̀ ayáma ma'adudat ah, ṣe báwọn ọjọ́ mélòó kan ni kìí ṣàjọ tó pọ̀ lọ títì láti fi jẹ́ pé ká kúkú lára wa ìkọ́lẹ̀ àti ìṣetẹ́tẹ́rẹ́ láti pé ká ní ìgbìyànjú láti ṣe oríire pẹ̀lú rẹ̀ ọba adẹ́dàá wa ń sọ fún wa pé wa'dan alayhi haqqa. ó ní àlìjánà tó ń ṣe lárúkáwà ní wípé tá a bá ná ẹ̀mí wa àti ọ̀rọ̀ wa sí pé òun lòun ò fi san wa lẹ́sàn àdéhùn òun ni àdéhùn òdodo tọ́jọ́ yìí pé bẹ́ẹ̀ náà ló ṣe wà fi Tawrat wal Injil wal Qur'an bó ṣe wà nínú Tawrat nù bó ṣe wà nínú Injil nù bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe wá nínú Quran báyìí àrípé tá a bá pẹ́yìn tá a bá wo tinú oṣù Ramadan náà ọba adẹ́dà ń sọ yìí pé kama kutiba kama kutiba ala alladhina min qablikum kìí sẹ́yìn nìkan o láṣẹrú nǹkan báyìí fún bọ̀ torí pé ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ ìjọ kóre tán ààwẹ̀ tí ń rọrùn ó dẹ̀ tún ní ládàá pípọ̀ ẹ jẹ sàárì ẹ lọ́ra jẹ ẹ tètè sínú gbogbo àwọn nǹkan pọ̀ tí ààwẹ̀ tiwa tó fi yàtọ̀ tó dẹ̀ tún fi lọ́lá jù màdẹ́dà ń fi eléyìí náà tún fọ àmàrà pé kìí ṣe wípé nínú ẹ̀yin nìkan ló ń ṣe eléyìí fún wàá dán lọ́wọ́ wàá dán àdéhàkọ̀ọ́. májẹ̀mú àdéhùn ọba adẹ́dà ni tó jẹ́ pé àdéhùn òdodo tó wà nínú taura ó wà nínú Injil ó dẹ̀ wà nínú Quran náà ọba adẹ́dà tó wá ń pè àkíyèsí wá sí waman awfa bi ah, ta ni máa mú àdéhùn rẹ̀ ṣe tó ọlọ́run ọba torí pé kò sí tó jí lọ́wọ́ kò sí tọ́ka lágara òun ló tó tán òun lọ́ba tó gbangban kò sí tó yẹ lọ́wọ́ wò gbogbo tó bá ti ṣe lálìkáwà ni tó ṣe ládéhùn yóò múṣẹ ni láyé kúlùkùlù mẹ́hàn kì í yí àdéhùn rẹ̀ padà èyí ni wípé ọjà tẹ́ ẹ tà yìí wípé kẹ́ ẹ ná ẹ̀mí yín àtọ̀rọ̀ yín fún ọba adẹ́dá yìí tó dẹ̀ jẹ́ pé n tó fi rà lọ́wọ́ yín bó tiẹ̀ jẹ́ pò náà ló fún yín òun ló dá yín òun ló fún yín lẹ́mìí òun ló dẹ̀ fún yín lọ́rọ̀ yìí ọba adẹ́dá yìí ó tún rà padà lọ́wọ́ yín èyí ní wípé akáwo ẹni tí ó trust ọba adẹ́dá ni àlìjánà lòun ò fi sin ìrálẹ̀ ọ̀rọ̀ ni wọ́n máa ń fà bí àdìmínà wà ta ni máa ń mú àdéhùn rẹ̀ ṣẹ tí máa ń pè àdéhùn bí ọlọ́run kò sí istifham inkari ìbéèrè ni tá a béèrè láti fi negéèkè ẹ̀yìn pé kò sí ẹni tí máa ń àdéhùn bí ọba adẹ́dà torí kì í yí àdéhùn rẹ̀ padà ọba adẹ́dà tí wọ́n ń fara mọ́ra onífàtàbíṣirò ẹ kún fún ìró dùnú bíbẹ́ ikún alẹ́bí báyà tún bí fún owó tẹ́ ṣe ọjà tẹ́ tà yìí ẹ kún fún ìró dùnú pẹ̀lú rẹ̀ ẹ tẹ ẹ̀mí yín fún ọba adẹ́dà ẹ̀ ná sójú ọ̀nà rẹ̀ ẹ ta ọ̀rọ̀ yín fún ọba adẹ́dà ẹ̀ ń ná sójú ọ̀nà rẹ̀ ẹ̀ ń lò ó fún bó ṣe fẹ́ ọba àdẹ́dà ni ẹkún fún ọ̀rọ̀ dùnú fún àdéhùn tó ń ti ṣe ọba àdẹ́dà wọn sún yíya pé wọ́dà àdìkà wọ́n fọ́ọ̀sì làwọn eléyìí ni oríire èrè tó gbangban ní òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam ní ti ń àkíyèsí wá sí ó ní inna sil'ata Allahi ghaliyatun ọjà tí ọba adẹ́dà tó ń tà tó gbé síta rí pé ẹ wá rà ó ẹ wá fẹ̀mí yín rà ẹ wá fọ̀rọ̀ yín rà ọ̀wọ́n ọ̀wọ́n òní inna sil'ata Allah al-janna ọjà tó fẹ́ tà fún wa yìí òun làlìjánà tọ́jọ́ wípé ibi ìkó okun ẹṣin ọkọ ẹnìkọ̀ọ̀kan wá sí nínú ọgbà àlìjánà yìí tàbí ká sọ pé ibi ìkó bàtà sí wa ọlọ́lá ju sámà àtìlẹ́lẹ̀ tí ń bẹ́ẹ̀ nu sámà àtìlẹ́lẹ̀ lọ sẹ̀mọ̀ yìí pé ojú ò lè picture rẹ̀ ẹ̀mí ò lè ya pátánì rẹ̀ ọpọlọ ò lè gbé gbogbo àwọn nǹkan tí ọba adẹ́dà tó fi ṣe àwọn ẹni ìṣíwájú àwọn sàbí òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam rọjò àlánú tó fi ṣe wọ́n lójú kòkòrò ní tí ó fi ṣe àkàrò fún wọn ó fi ṣe wọ́n lójú kòkòrò tí wọ́n fi ń parun sẹ̀ sójú ọ̀nà ọba adẹ́dà subhanahu wa ta'ala ní òǹdíwọ̀n bí ìgbàgbọ́ wọn bá ṣe rinlẹ̀ sí ìjíṣẹ́ náà sàásìlá tí wọ́n ń tu ọ̀nà man khafa adlaja wa man adlaja balagha liman tila ẹni tí ó bá ń páyẹ̀ ewu wípé kó wọn má ta lóòsù yóò ṣègbìyànjú yóò dẹ̀ múra yóò ṣọ́ àwọn nǹkan tí ò ní fi jẹ́ kókó sínú ewu women at leisure bella delmansila ẹni tó bá ṣọ́ra báyìí ọṣọ àsìkò ọṣọ ṣe sí ọṣọ gbogbo àwọn nǹkan tó bá dẹ́dà ń fẹ́ yóò dé ibi tó fẹ́ lọ àbẹ ọba adẹ́dà àlìjẹ́nà mi tẹ̀ra la fẹ́ lọ ibi tá a ti rí ọba adẹ́dà sòrídàá là ń tọrọ ibi tá a ti pàdé òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam ọba adẹ́dà kọ́ má fi dùn wá pẹ́pẹ́ ń fúru wa kó gbà lẹ́sìn kọjá àbámbi ó lérè kọ́ má dàlú àlàyà. Allah subhanahu wa ta'ala ó ṣe lé ayé wa ó ṣe ní òwò látara bẹ́ẹ̀ òwò bá a ṣe ṣe tá a sì jèrè rẹ̀ ọba adẹ́dà làálẹ̀ fún wa kí ló yìí ṣe náà sàásà náà sọ ó ní inna ruhal qudus nafata fi ru'i malaika jibril ó mẹ́sí mi èèyàn ó ṣe wáyé fún mi kí ló ṣe fún ó ní anna nafsa lan tamuta tastakmila ajala ẹ̀mí kan ò ní jáde láyé àyàfi tí ọjọ́ rẹ̀ bá pé. a pa ọ ni a ṣe kìnìún rárá ọba pé ẹ̀dá kan ò lè lọ kì í ṣe pé kọjọ pé nìkan wọ́tẹ́ ìbá rúbù kọ́ àfi tí ọ̀rọ̀ rẹ̀ bá tán tọ bá lu ọ̀rọ̀ rẹ̀ tán àsìkò tá a jáde wa ọba òun ìbínú rẹ̀ láàmà sá fún bó ṣe fẹ́ ká wà láàṣẹ wa torọ́ náà tí ó gbà tẹ̀ wá lọ́wọ́ ọwọ́ rẹ̀ ló wà òjíṣẹ́ náà sàásù làwọn wá ṣàlàyé lè gbọ́ wá ṣàlàyé ọwọ́ àtọ́ ó ní wọ́n fi tọ̀rọ̀ nítorí náà bá ń wá látọ̀dọ̀ o ẹ wà lọ́nà tọ̀tọ̀ ẹ wà ولا يحملن أحدكم استبتاه الرزق أن يطلبه في معصية الله torí pé ọfẹ́ sáfẹ́rẹ́ ọlọ́run ọba ò tètè pèsè bá à ń ṣe ń wá ń tiwa torí kò sí lọ́wọ́ wa bọ̀dọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn àjúlá kájúkájú ni ẹni tí ń fẹ́ ní wàràwéré ni àdámà wa ni afẹ́ kó tètè ṣẹlẹ̀ kó tètè ṣẹlẹ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ lọ́wọ́ òun lọ́mọ etí ọba wa mu òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ wa ń sọ yìí pé dájúdájú ẹ má jẹ́ kí pé torí pé bọ́yá n tẹ́ ń fẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ ọ wá ṣe bí ẹ ń sáfẹ́rẹ́ àyẹ̀ tí ló bá kò sí máa fi ẹ̀tẹ̀ dí máa fi ẹ̀tẹ̀ là ká wá ṣe ẹ̀yìn kọ̀rọ̀ yín ká wá wà lọ́nà tí ọ̀tọ̀ tọba adẹ́dà tí ó lọ́wọ́ sí fa inna Allah ta'ala torí dájúdájú ọba adẹ́dà o la yunalu ma indahu illa bi ta'atihi n tó ti ṣe ní tó ti palẹ́sẹ̀ fún ẹ̀dá ní ọ̀rọ̀ kò lè tẹ̀ àyàfi pẹ̀lú pé kéèyàn tẹ̀lé òfin rẹ̀ kó máa ṣe bó ṣe fẹ́ masala kó sì yé wa dáadáa à ń lé nǹkan ọ̀rọ̀ yà ń lé ipò yà ń lé ìyàwó yà ń lé yóò tẹ̀ wá lọ́wọ́ kò ní tẹ̀ wá lọ́wọ́ ọwọ́ bá dé dà kò sì bá ṣe ṣe tá a bá lé lọ́nà tọ̀tọ̀ tọ́ba adẹ́dà bá kádàrá rí pé yóò tẹ̀ wá lọ́wọ́ yóò tẹ̀ wá lọ́wọ́ yóò lálùbáríkà àjèrè rẹ̀ yóò fi báraka sí yóò fi ṣe rọrùn fún wa yóò jẹ́ àfi ṣoríire àtùgbàládá tora lé lọ́nà tó tọ́ ṣùgbọ́n tí a bá jẹ́ kí ìṣesí ọmọ ẹ̀dá ènìyàn wàrà ń wéré kájúǹkájú àwa wà lọ́nà tí ọ̀tọ̀ ó dẹ̀ ti kádàrá pé yókùkú tí a lọ tẹ́lẹ̀ náà ti wá ni yóò tẹ̀ wá lọ́wọ́ ṣùgbọ́n kò ní lálùbáríkà ní fífa èèyàn ó àtìvẹ̀ lóòótọ́ ṣùgbọ́n ó lè má fi ṣoríire kọ́lọ́run yà wá yà bẹ́ẹ̀ ó lè tún wá fa sábà bíi aburú fún un tó wípé yóò wá fàbànújẹ́ fún kọ́lọ́wọ́n yà wáyà bẹ̀ kì í tún ṣe yàn nìkan yóò tún wá gbẹ̀ṣẹ̀. tọ́ba adẹ́dà bá wá kádàrá yìí pé kò ní tẹ̀yàn lọ́wọ́ èèyàn wá lé e lọ́nà tí ó tọ́ ọba adẹ́dà ó fún yàn ní ládàá yìí pé yàn lé e lọ́nà tó tọ́ yẹn yóò wá pààrọ̀ ètò tá jù yẹn lọ yóò pààrọ̀ rẹ̀ fún yàn ìmọ̀ láyé ń bí àbí lọ́hùn Allahu Akbar so èèyàn òdìtalóòs èèyàn mẹ́sì ṣùgbọ́n ẹni tó lé lọ́nà tí ò tọ́ tí ò tún wá tẹ̀ lọ́wọ́ yọ gbẹ̀ṣẹ̀ ló tún pàdánù kọ́lọ́wọ́n bọ́ yàwá yàbẹ̀ ló fi jẹ́ pé gbogbo ohun tí à ń bá ń lé a ṣe pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lú rẹ̀ torí wípé ọmọ èdè ènìyàn ọba adẹ́dà tó dá wa ó ti máa tó ń dá ó ní yuhibbuna al-mala hubban jamma afẹ́ràn ọ̀rọ̀ kásọ̀ máa kójọ ká máa kójọ ntí ó jẹ́ ntí máa jẹ́ gúrì wà ní òjíṣẹ́ náà sọ́nà fi ń sọ wípé lẹ́ọ̀kánà lè na adam wádìí mìnálì àtàrà ilé yìí ìsànìyàn tí ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó bá ní válì kan kòtò tó fẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ ló kún bẹ̀ ó kó tó ṣùgbọ́n yóò tún máa lérí pé kó pé kejì ni wọ́n láhùú wádìí yára tó bá tiẹ̀ wá jẹ́ pé méjì ló tún ní tí wọ́n sọ pé ah eléyìí tiẹ̀ ó yẹ kó mú kò dé iye ọkàn kó fún yàn láàbùtọ́rọ̀ lẹ́kùn máa sáré fẹ́ yóò máa lé pé kó tún pé kẹta wọ́n àyẹ̀m lẹ́hùn jẹ́ fún adam illa turab kò sí tí ó yòó tí ó yọ mẹ̀ẹ́dẹ́nìyàn tí ó yòó àti yẹ̀pẹ̀ tá a kì máa ń nígbà tó bá dé inú sàárè òjíṣẹ́ mẹ́sàn-án sílẹ̀ ní wẹ́rẹ̀ tó wọ̀ lọ alàmà ẹ̀ṣà alàmà ń tàbà ọba adédáwọ̀ àforíjì ẹni tó bá túbà tó bá wò áhà títí mò ń lé kí n ṣe ju ọ̀nà àdá àdá àdá àdá yìí tí mi fi géèjì sí kì í sara rẹ̀ tọ́wọ́ bara rẹ̀ ń wọ̀. tó sẹ́rí padà tó wá wá ọba adẹ́dà ó foríjì kọ́lọ́mọ́sá foríjì wa ṣùgbọ́n téèyàn ò bara rẹ̀ wọ̀ kí ọ̀rọ̀ ọlọ́run ọba mọ̀ ṣe máa nára ọba adẹ́dà wò wọ́n ní ó ń kọ́ ọba adẹ́dà ń hátà zurtumul maqabir títí tí ẹ fi dé ònà sàárè kọ́lọ́ mẹ́jẹ kọjá pé sàárè láti wá mọ̀ pé ó yẹ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká tẹ̀lé òfin ọlọ́run ọba lórí ìtànlé torí wípé kíni gbogbo ìtànlé máa jẹ sínú àwọ̀lẹ́wù àáfitọ́mọ a sì rí aya a sì ṣe a à ti ṣe tó ma tọba adẹ́dà lọ́wọ́ sí ewu ni òjíṣẹ́ látara tó là ń kí à lọ ó ní inna Allaha tayyib ọba adẹ́dà ọba tó ni ìlà tọ̀yíba kìí dẹ̀ gba nǹkan kan àfi tó bá mọ́ o lè jalè kó fi ṣe sára kó fi ṣe sára o lè jalè kó sọ kó fi ṣe tọ́lọ́ o lè ṣe má dàrú kó fi sọ yí pé ó fi jọ wà lọ rárá òjíṣẹ́ náà sàrásílà wà sọ pé wa inna Allaha amara al-mu'minina bima amara bihi al-mursalin ntí ọba adẹ́dà tọ́pa àwọn ànábì rẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ láṣẹ pé wọ́n gbọ́dọ̀ mójútó kóun ó tó gba iṣẹ́ tóun rán wọn lọ́wọ́ wọn pé wọ́n jẹ́ ẹ̀rẹ́ o òun náà lọ pa àwọn olùgbàgbọ́ òdodo wípé tẹ́ ẹ gbọ́dọ̀ ṣe léyìí kí n tó gbaṣẹ́ yín lọ́wọ́ yín tó ń túmọ̀ sí mi wípé tí ọba fi gbà á láàbò lọ́wọ́ àwọn àránṣẹ́ àwọn ẹ̀ṣẹ̀ èèyàn nínú ẹ̀dá ọmọ ẹ̀dá ènìyàn sí ọwọ́ olùgbàgbọ́ òdodo ni ó ti wá gbà torí ìjẹ́ olùgbàgbọ́ òdodo ìfita àwọn àránṣẹ́ yìí ṣe àríkọ́ṣe ni òjíṣẹ́ náà sọ àsọ́nà wípé fọkọ́rọ̀ tààrà.

kó jẹ ntọ́tọ́ kó jẹ halal kó má jẹ nǹkan dọ̀tí. àwọn ànábì ọlọ́run ọba ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ sàdákà torí dọ̀tí sàdákà wọ́n ẹ̀jẹ̀ sàdákà. ẹ wà ní inú ọgbà àlìjẹ́nà tí ọba adẹ́dá fi ṣe owó fún yín nínú ọjà tó rà lọ́wọ́ yín ọjà tẹ́ẹ̀ta ẹ fẹ́ wà pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba tọ́ ẹ̀yin náà gba kí ni o kulu mina tayyibat kulu min tayyibati ma razaqnakum n tá a pa lẹ́sẹ̀ fún nílẹ̀ èyí tó máa níbẹ̀ ni kẹ́ ẹ jẹ o n tí ò ṣe mímọ́ ẹ má sùn máa ọtí ìdọ̀tí ni ẹni tó mu ta yóò ní rí tọ̀nù mu gbogbo àwọn nǹkan tí ó jẹ́ ìdọ̀tí kùránì ṣàlàyé rẹ̀ òjíṣẹ́ mẹ́fà sọ́nà mẹ́nàná rẹ̀ mùsùlùmí gbọ́dọ̀ sọ gbogbo eléyìí lẹ́yìn ìgbà tó jíṣẹ́ náà mú eléyìí wá ó wá ń sọ consequences ẹni tó bá yapa sí eléyìí kò jẹ́ ń kò jẹ́ halal ثم ذكر الرجل لا òjíṣẹ́ náà náà wá sọ nípa ẹnìkan yòtí èlò sáfà ó rìn ìrìn àjò tó gùn àwọn àfáà ní ìrìn àjò tó gùn ní tàn tí ń ju ìwé ni ìrìn àjò hajj. alhamdulillah ọwọ́ sọ tó dẹ̀ jẹ́ wípé ìrìn àjò báyìí ọba adẹ́dà ó lóun ti gbà á ṣùgbọ́n kí ni tó lè kọ́ di òjíṣẹ́ náà sàásánà mi pẹ̀lú gbogbo ìgbìyànjú rẹ̀ tó lò sáfọ̀rọ̀ ìrìn àjò tó gùn ni. ash'as akhbar ọ̀rẹ́ gbogbo ara rí bákan síbẹ̀síbẹ̀ òjíṣẹ́ náà sọ̀rọ̀ sọ́nà àwọn sọ yìí pé kì í ṣe ìyìn nìkan yamuddu yadayhi ila sama ọwọ́ arí ìdí ọwọ́ rẹ̀ sókè ká máa fún ojú inú de àwọn ìbàrọ̀. họt tó jíṣẹ́ náà sàásálàm wáì òjíṣẹ́ náà sàásálàm ni ó wá nawọ́ rẹ̀ méjèèjì sókè torí wípé olùgbàgbọ́ òdodo kò ní n'awọ sókè pé òun bẹ lọ́hùn ọba lórí nǹkan kan kọ́ wá káwọ́lẹ̀ lófo. ó tún jẹ́ fi ọlọ́run ọba ó tún jẹ́ gbogbo eléyìí ó dẹ̀ tún rẹ̀ ó tún wá ń kégbe ọba mi o ọba mi o tẹ́lẹ̀ jẹ́ pé àwọn agbólóhùn téèyàn pe ọba adẹ́dá olùgbàgbọ́ òdodo ọba má sọ pé kí ni tó ìfẹ́ náà sàásìlá wa sọ fún wa ó ní ẹni tá à ń wí yìí o wa mata'amuhu haram oúnjẹ tí ń jẹ sínú haramu ni wa mashrabuhu haram ń tó mu haramu ni wa malbasuhu haramu ń tó wọ̀ haramu ni wa guziya bil haram haramu ló ń tọ̀ fa anna yustajaba lahu. bóòlù ọlọ́run ti fẹ́ gbàdúrà rẹ̀ èyí ni wípé bóòlù ọba adẹ́dà ló ṣe fẹ́ gba ẹ̀sìn rẹ̀ kò ní gbàdúrà rẹ̀ kò ní gbẹ̀sìn ẹ̀ ọlọ́run ọ̀dà lù láyà ni Allah sẹ́lẹ̀m sẹ́lẹ̀m ntẹ́yàn fi ń tọ́ra rẹ̀ tí ń fi ń tọ́mọ tí ń fi ń tọ́jú tí ń fi ń tọ́ra ọ gbọ́dọ̀ sọ kọjá halal ló fi jẹ́ yìí pé òwò ṣíṣe bó ṣe ní ládá tó pọ̀ sí torí pé kí ló jíṣẹ́ náà sàrà sọ́làm sọ ó ní oníṣòwò asọ́dẹ̀kọ̀ tó lódodo pẹ̀lú rẹ̀ tí ò mọ́ kàmákàn alamin tó ṣe é fọkàn tántán á àbàdàdà lọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ àlọ́sọ́dọ̀ lágbájá kí ló ṣiṣẹ́ náà sọ́nà sọ ó ní má ànàbì yìí níjọ́ ọ̀gbìndẹ̀ àríkíámà yóò wà ní pẹ̀lú àwọn ànábì ọlọ́run ọba wa sídẹ̀kí àtàwọn sídẹ̀kù àwọn Abubakar Sadiq wà sọ́lẹ̀ṣì àtàwọn ẹni rẹ̀ ká fi mọ̀ wípé n tó pọ̀ ó wà níbi òwò ṣíṣe tá a bá ṣe business tá a bá ṣe lọ́nà tó bá dẹ́dà lọ́wọ́ sí pẹ̀lú òdodo ìfọkàntántán ìní ìfọkàntántán àmánà láàdá pọ̀ ń bẹ̀ tá a bá wo ìtàn islam bí islam ṣe tàn látara à ń ṣòwò àwọn tí à ń ṣòwò wọ́n lọ síbi wọ́n lọ síbi báyìí wọ́n lọ síbi báyìí tára torí pé wọ́n ń ṣòwò wọ́n lọ bí wọ́n lọ ọ̀hún wọ́n lọ ọ̀hún wọ́n bá wọn ṣòwò wọ́n fọkàn tán wọn tán ó di wípé wọ́n bá wọn sọ̀rọ̀ á ah, ẹ̀sìn rè ni wọ́n látara fífọkàn tán tán wọ́n mọ̀ wọ́n lódodo bẹ́ẹ̀ náà ló ti di wípé wọ́n gba mẹ́sẹ̀gì wáhíù tí wọ́n gbà lọ́dọ̀ òjíṣẹ́ náà sàṣánà àwọn náà ń tàn síta bámbámbámbá lọ àwọn eléyìí wọ́n ní nǹkan lọ́wọ́ tó yanjú kì í ṣe pé kó pọ̀ ẹ̀ẹ́ but kó dá lórí òdodo àti dáadáa. ló fi jẹ́ wípé òjíṣẹ́ náà sallallahu alaihi ó mójútó dáadáa ọlọ sọjà bó dáàrin ọjà ìyá máa ṣẹba tujar ẹ̀yin oníṣòwò ó pariwo wọn wọn dáhùn wọn jẹ́ pé òyìṣẹ máa tàn pé kí ló ya Rasulullah ajẹ o wọn ní àwọn òbí lẹjẹ ènìyàn ọgọ́rùn wọn àwọn oníṣòwò ni à ah. wọ́n ní ọ̀kan náà wọ́n sáré pẹ̀lú àlàánà ó ní yàrá sọ̀rọ̀ lásìlásìlá ṣùgbọ́n ọba adẹ́dà ó ṣe kátàkárà ó ṣe lẹ́tọ̀ọ́ náà ahànà Allahul bẹ́yà ìṣiṣẹ́ náà sàṣẹ́lá níbẹ̀ torí ìmúkàmákàì ìmálòdodo lẹ́bù tó dáa tí wọn à bá dé pẹ̀lú ìdúródéédé yẹn ló já wọn kulẹ̀ ló já wọn kulẹ̀ òfìjẹ́ pé òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam ọwọ́ náà jà lọ ọwọ́ á rí gba oúnjẹ tí wọ́n gbé kalẹ̀ lọ lóríṣiríṣi tó pọ̀ ọba adẹ́dàá dàrẹ́kẹ̀ kí ló yìí ṣe náà sallallahu alaihi wasallam ọ̀tọ̀wọ́ oúnjẹ wọn ìgbà tó tọwọ́ bọ̀ ó rí i pé nísàlẹ̀ rẹ̀ ó tutù tó túmọ̀ sí pé àbùkù ń bẹ pẹ̀lú bí wọ́n ṣe tó kalẹ̀ ń gbá oúnjẹ wọn òjíṣẹ́ lọ́sàrán fún àwọn àpè ẹni tí ó ní ó ní yà sọ àhìbàtà rẹ ẹni ń ta oúnjẹ kí leléyìí ọdún òjíṣẹ́ lọ́sàrán fún àwọn ní à. Ah, òjò lọ́rọ̀ sí òjíṣẹ́ náà sàṣìmá ní tójò bá rọ̀ sí o ò ṣe jẹ́ kí ètò tutù yẹn lókè kí wọ́n fi mọ̀ òjò ti pa o ọwọ́ á mú ètò gbẹ o fi kọ́ra ètò tutù kí wọ́n má ba àmà wà á rò pé bákan náà ní gbogbo ẹ̀ òjíṣẹ́ náà ní ẹni tó bá tàn wá tó jàǹbá wa kò sí lára wa o nínú ẹgbà wa mi ó ní mọ ní hamala àríyìn sílá fàlẹsẹ nínà ẹni tó yọdà sí wa kò sí lára wa wọn máa ń rọṣẹnà fàlẹsẹ nínà ẹni tí ó ó dà wá ó tàn wá kò sí lára wa. eléyìí ló fi jẹ́ pé ẹni tí ń bá ń tajà yóò láyé ẹni tó fẹ́ rà yékéyéké nǹkan àlébù báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o àlébù báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àlébù báyìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ẹni tì í bá fẹ́ rà tó bá rà bẹ́ẹ̀ pẹ̀lú gbogbo bó ṣe ṣe àlàyé yìí kí ló yìí ṣe náà sọ̀rọ̀ àlọ́ sọ́lá ń sọ ọlọ́lọ́wọ́n fàlùbáríkà sí i fáwọn méjèèjì tó bá ti lálùbáríkà yóò tó yóò ṣẹ́kù yóò kalẹ̀ ìyẹn ọ̀rọ̀ téèyàn bá ní látara rẹ̀ ṣùgbọ́n tó bá ti di pé afẹ́n tí àlùbáríkà kó ń bẹ́ẹ̀ á ewu ni ewu ńlá ni lòjíṣẹ́ lọ́sàlà sọ́nà fi pé ènìyàn méjì tí ẹni tí ń tajà àti ẹni tí ń rà bẹ̀lẹ̀ xíyà máa lẹ́nu yàtọ̀ fọ́rọ̀ kọ́ nígbà tí wọ́n ti pìyàn wọ́n sọ fún mi pé akẹ́rẹ́ tó o fẹ́ rà yìí ó ní àléébù báyìí o tó o ó lóun ọ̀rà wọ́n rà bẹ́ẹ̀. mọ́sálà ó lè jẹ́ yípe kì í ṣe nǹkan nǹkan gan ló fẹ́ lódindi ó fẹ́ yọ páàtì ẹ̀ síra wọn ni so àléébù tí wọ́n sọ fún un kò ní lára ṣùgbọ́n a gbọ́dọ̀ sọ fún un báyìí ni o báyìí ni o bàtà bá sọ fún báwọn ó ní choice tó bá wù kọ́ra tí ò bá wù kí ló jíṣẹ́ lọ́sàn àṣàlọ́m fa in sadaqa wa bayyana wa bayyana àwọn méjèèjì wọ́n sòdodo pẹ̀lú ara wọn wọ́n sọ tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún wọn. òjíṣẹ́ náà nìsinmi bórí kàdáhùmá fi bẹ́ẹ̀ èhìmá ọlọ́run ọbọ̀ fàlùbáríkà fi títà kára wọn wọ́n yìí ma wọ́n kàzàbà tí wọ́n bá ti pamọ́ olúkálùkù wọn dẹ́dẹ́ ara wọn ni ikú ń dẹ́ dẹ̀dẹ̀ náà ń dẹ́ kú kí ló jíṣẹ́ náà fàṣẹlẹ̀ ń sọ òní bẹ́ẹ̀ ọlọ́run ọba yóò yọ àlùbáríkà. ọjà wọn yóò yọ kó nbẹ kò ní lálùbáríkà bó ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe owó òun ní fi ṣe nǹkan rí ló fi jẹ́ wípé nínú Islam ká ká máa dẹdẹ ara ni ká máa tanra ẹni torí wípé kó lè pọ̀ sí lọ́dọ̀ wa ká fi kó fi pọ̀ sí wa lọ́dọ̀ haramu ni a sòdodo bó ṣe rí. àwọn pẹ̀lú àkàn ọmọ ìyá kan á lọ sí ọjà ńlá kan ní supamakẹ́ẹ̀tì ńlá ní Maka bondaud afẹ́ra USB ti iPad bá a ṣe béèrè lọ́wọ́ wọn ní bondaud by bondaud ẹni tó wà ń bẹ ní ah tiwa yìí ó ó ó cheap kò ju bí fifteen riyals lọ. ṣùgbọ́n kò ní tọjọ ìgbà tí ọba fi tó bí oṣù kan oṣù ló ti bàjẹ́ ṣùgbọ́n tó o bá lọ sísàlẹ̀ ṣọ́ọ̀bù kan wà ń bẹ̀ wọ́n ń pè ní Ahmad Abdulwahid wípé ó lè wọ́n o ṣùgbọ́n ń ẹ ah! yà mí náà mo bá ní ókè ní tí wọ́n láwọn ọ̀tà fún wa ní fifteen riyal ahmed abdulwaid ń sọ pé nǹkan bíi hundred riyal ẹ̀ ń tà àjọ lọ́ní pábà tó yẹ pé usb ni ẹ wá gbà tèmi èyí ó ti wá ra usb over hundred riyal èmi wá ń wò pẹ̀lú speed tèmi àti economics tó pé ah tí mo bá ra oní fifteen riyal. láàrin oṣù mélòó kan tí mò ń pààrọ̀ rẹ̀ bí ẹ̀mẹ́ta yóò ti wọ bí fifty riyal ṣùgbọ́n léyìí tó jẹ́ pé àlòpẹ́ lọ títí ni yóò bẹ̀ta bàbá rà yín ni mẹ́ta lọ in fact èèyàn lè sọ yí pé mẹ́ta ò pé mo ṣì ń lò títí tó fi sọnù ó jọdún lọ mẹ́ta lọ so tá a bá wá wò ó ní tí ó ṣẹlẹ̀ àwọn supamákẹ́tì pọ̀ ní mọ́ta bọ̀dá amadu bọ̀ndáwùdù tó ń gbókè sí i torí òdodo tí wọ́n sọ incident kan náà tó ṣẹlẹ̀ báwọn ọgbà ẹnìkan ṣiṣẹ́ ìyẹn jáde láti western world western economics ló kà wọ́n wá gbọ́ pé nìkan fẹ́ ṣe supermarketi irú tiwọn yìí ìyẹn wá fẹ́ jẹ́ kí monopoly ó ṣẹlẹ̀ kó blọọkù ẹni tuntun yẹn bondahood wa gbọ́ ọwọ́ àtò ní ara ọmọ àyà wa ni àwa ti mójú ilẹ̀ kó tó dé ọwọ́ adé nìsín wọ́n fẹ́ establish irú tiwa ẹ̀tọ́ wa ni pé ká fọ̀nà mà ká lè pọ̀ ń bẹ́ èyí ò lè dí ọ̀rọ̀ wa lọ́wọ́ náà subhanallah. ọ̀hún ọlọ́run bá ní gbogbo ẹ̀ wà. ẹja fa ìgbà wọ́n wá fa ìgbà ṣọwọ́ adíje bondawud kù wọn kì í ṣe ẹnìkan ọmọ ìyá wa kan wọ́n lọ sí ṣọ́ọ̀bù wọ́n lọ ra aṣọ wọ́n nítorí wọ́n padà sí nàìjíríà tó dé nàìjíríà ó wá mú dání ìgbà tó padà dé umra la lọ ìgbà tá a máa lọ sí hajj a lọ umra ní Ramadan ìgbà tá a máa lọ sí hajj wọ́n wá ń sọ fún ẹnìyẹn yìí pé ah, aṣọ tí mo rà ó fún mi kò í ṣe size mi ó ní ṣé o mú dání ó ní bẹ́ẹ̀ ni ó ní òǹdà ó lónìí ó ní bó síbẹ̀ yẹn kó lọ mú mi nà ó kó wọ̀ kó size ẹ̀ dáadáa kó tó jáde nítorí ìṣẹ̀lẹ̀ ni òdodo yìí ó pàtàkì níbi òwò ṣíṣe ká má wò yí pé ah ìwọ ti yọdẹ tó gba òfin ọlọ́run ọba kó o tẹrí ba ọlọ́run ọba lè kó o tẹ̀lé ada ada àádà yẹn kò ní kankan lé àlùbáríkà kúrò yẹn bẹ́ẹ̀ náà ni Islam ó kọ́ ká máa hot òjíṣẹ́ náà sọ̀rọ̀ àsọ̀nà ní mọ̀rẹ̀ takara tọwọ́ hot ẹni tó bá tó bá hot tó kọjá táwọn èèyàn ní bùkátà rẹ̀ pamọ́ lásìkò tó wọ́n ẹlẹ́ṣẹ̀ ni ẹ̀yìn ò ní wípé tó kó kò ní fi ṣe nǹkan rẹ̀ kò ní lábàríkà mùsùlùmí ọ̀ṣọ́ gbogbo eléyìí mùsùlùmí ọ̀ọ́dì wa pólísì méjì nǹkan pọ̀ níta gbogbo àwọn èèyàn lọ lásẹ̀sì sí ìwọ wá láti ṣe investment ìgbà tó ọ̀rá òun tó ọ̀rá pípọ̀ yẹn kò ní anybody lára àpèjúwe táwọn àfáà sábà máa ń ṣe ní eré àwa ń bí lórí rẹ̀ jù ó ní àpèjúwe epo pupa bani yóò wà nílẹ̀ rẹpẹtẹ kò sí ètò ọ̀rà kò affect market nígbà tó bá fẹ́ sáfẹ́rẹ́ ọ release ẹ̀ káwọn èèyàn kó o lè fi ta investment lélẹ́yìn kì í ṣe àwọn nǹkan wà tó jẹ́ pé Islam kọ̀ wípé ká tà á tàbí káwọn lọ́wọ́ ká bá wọn lọ́wọ́ níbi títà rẹ̀ bí pípolówó rẹ̀ bí kíni ọtí tẹ́tẹ́ sínà gómìnà sọ pé ebó ń lò ń lára òun òun ò bá àgbéra òun síta òun ò bá àgbéra òun sí kó wọn máa gbowó kí wọn máa kẹ́yìn máa kọ́kọ́ rẹ̀ náà tún wá gbà ìyẹn ní kọ̀rọ̀ nù káwa mọ̀ sọ ti gbangba tí wọ́n ń wò lórí tẹlifíṣàn pé tí gbogbo ayé máa wò wọ́n wọ́n bọ́ okùn ìjẹ́ ẹ̀dẹ́ ènìyàn wọ́n bọ̀ lọ́rùn ara wọn wọ́n wá wọn di ìyẹpẹrẹ tójú tẹranko lọ torí tí wọ́n gbà bẹ́ẹ̀ tí wọ́n bá torí kékeré ní tí a fẹ́ ṣe gbọ́dọ̀ jẹ́ ntọ́tọ́ tọ́lọ́wọ́n bá lọ́wọ́ sí ọ̀nà tá a gbọ́dọ̀ fi ṣe ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà tó bá a dẹ́gà lọ́wọ́ sí gbogbo eléyìí mùsùlùmí ó gbọ́dọ̀ mójútó kìí ṣe yí pé wọ́n ń ṣe kí gbogbo ayé ń ṣe ní ìsinú ẹ jẹ́ kémi náà bá wọn sí rárá sí Islam lọ́wọ́ sí i tí ò bá ti lọ́wọ́ sí Islam kọ bísínẹ́sì téèyàn ó ṣe tí ewu pamọ́ síbẹ̀ bí kíni bí pọ́n sí masalala wọ́n ní tó bá rajà ó rẹ́gísítà ó tún rẹ́gísítà àwọn kan àwọn náà wà rajà wọ́n yóò máa wá ní ìpele ìpele ìpele ìpele lọ ewu pamọ́ wà ń bẹ̀ rárá tọ́jẹ́ yí pé nígbà tí ewu yẹn ó bàjá kìí ṣe ọjà gan lòún polówó má nǹkan míì ló ti dà àtúrà láti ṣèwádìí títí sí officials àwọn government àwọn central bank wípé ah gbogbo orú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ kí ni kí ni tó wà ń di rẹ̀ wọ́n á kìí ṣe dáadáa lọ́wọ́ à ń di rẹ̀ masalan yàrá ọ yàtọ̀ sí pé kó invest pz tàbí kó invest dangote masalan ọba invest dangote bóyá o ní ten million lọ́wọ́ o invest síbẹ̀ ọmọ tí wọ́n fi ń ṣe wọ́n fi ń ṣe cement wọ́n fi ń ṣe indomie noodle wọ́n fi gbogbo tí wọ́n fi ń ṣe wọ́n fi ń kì í wá sèyàn nìkan torí wípé investor ni ọ wọn láfẹsí láti gba ọjà bíi dílà ọwọ́ àgbà ọjà wọ́n wá fún ọ ní ti dílàṣìp iye báyìí ni a fún ọ torí wípé owó rẹ wà nínú àwọn owó tá à ń lò bó tiẹ̀ jẹ́ wípé tá a bá ṣe gbogbo ẹ̀ tán ìwọ náà owó jèrè ń bẹ̀ báyà wọ́n fún ọ ní commodity kan ẹyọ kọ̀ọ̀kan rẹ̀ five five naira ìwọ náà wá gbé síta fáwọn retailers tí wọ́n ń tà ó gbé fún wọn ní six six naira ó jèrè tiẹ̀ ń bẹ̀ ó tún jẹ profit nígbà tí wọ́n bá pin tán èyàn ó straight forward àmọ́ tí wọ́n ti ń ṣe kò ní kọ́ lọ́fún ṣùgbọ́n networking tó jẹ́ wípé ọ̀tọ̀ ni tí wọ́n gbé síta ọ̀tọ̀ ni tí wọ́n ń fowó ṣe àmọ́ tí wọ́n ń fowó ṣe àmọ́ bọ́n ṣe ń ṣe é. kí mùsùlùmí ó kóra ró lórí rẹ̀ kọ́ máa torí pé gọ́rọ̀rù wà bẹ́ẹ̀ ntòrójú wà bẹ́ẹ̀ mọ́sálàlá ẹ̀jẹ̀ tó wà nínú odò wọ́n ní ẹ̀jẹ̀ à ìmọ̀ odò yìí máa ń sun ẹja tá a bá rìn bẹ́ẹ̀ ní máa ní máa mú bíi ten ten kilo wá nǹkan kan wọ́n wá gbowó ten kilo lọ́wọ́ rẹ̀ lẹ̀ láì tí rẹ̀ já àti ìmọ̀ tí wọ́n tí ó jáde ń bẹ̀ bí network àmọ́ tí wọ́n ń ṣe àmọ́ tí ó tí ó dá àmọ́ bá ń ṣe ń ṣe ìwọ náà wá rí sọgún dogójì bíi tẹ́tẹ́ ìwọ náà wá yà lò mùsùlùmí ìbá wọn ṣe wọlé àwọn. àlàyé kọ̀ọ̀kan tí ń bẹ nínú ọ̀rọ̀ bísínẹ́sì ni mùsùlùmí gbọ́dọ̀ tọpinpin dáadáa kó tó tọwọ́ bọ̀ áìdà fami ni o áìdà business ni o wípé à ń takara ni o áìdà à ń sin nǹkan gbogbo ẹ̀ a gbọ́dọ̀ mọ yékéyéké rẹ̀ tó o bá tara bọ̀ tó náà bá gbèsè rẹ̀ dé wípé ṣọ́ọ̀tì wà bákan méjì náà ọlọ́run mọ̀ bí ó ṣe dí lọ́nà ni but pé o mú sùúrù lórí pé ṣọ́ọ̀tù tó ṣẹlẹ̀ ọgbà ládàá. so mùsùlùmí ò ní sọ wípé torí pé wọ́n ń ṣe bákan òun náà bá wọn ṣe rárá ìjọ kọ̀ọ̀kan béèrè ni tó bẹ́sìn mu tó bá ti bẹ́sìn mu tó bá ti tara bọ̀ látara wípé òun wá ojú rí ọba adẹ́dà pé kọ́ kẹ́ ọ látara rẹ̀ ọwọ́ rẹ̀ lọ́wà tí ò bá ṣe fún ẹ lọ́nà míì ọ̀nà rẹ̀ pọ̀ mùsùlùmí yóò ṣọ́ tí ó ṣe ní business yóò ṣọ́ bí ó ṣe ṣe tó bá ṣe tán yóò ṣọ́ bí ó ṣe náà à ń bẹ ọba adẹ́dà ọba àlekè ọlá tó jẹ́ pé òun ló dá wa òun náà ló dẹ̀ ní ọrọ̀ òun ló dá gbogbo nǹkan jíjẹ mímu wa ọba àfi ṣe rọrùn òwò tá a bá ṣe láyé tí ó jẹ́ pé yóò tó wa jẹ yóò tó wa ná yóò tó wa lò a fi tọ́jú ara a fi tọ́jú ìyàwó a fi tọ́jú ọmọ a fi tọ́jú ẹbí a fi tọ́jú ara lójú ọ̀nà bó ṣe fẹ́ kó má ṣàpèsè rẹ̀ fún wa kó wá jẹ́ kó tó fún wa kó ṣẹ́kù kó dẹ̀ kalẹ̀ kó forí jìn wá kó jẹ́ ká ní ìlọsókè ìlọsíwájú nínú gbogbo nta bá dáwọlé subhanaka wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk والصلاة والسلام على محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة wa السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأنت جزاكم الله خيرا جزاكم kọ́lọ̀n kó bá wa san ilẹ̀ san olóore àmì àtẹ̀yìnà àtìlẹ̀ ayé sínú kọ̀rọ̀ sàárẹ̀ àtọ́fẹ́ mi jà pẹ̀lú àmì àtẹ̀yìnà náà ọmọdé lákùnrin ọ̀fẹ́ náà àwọn ìbéèrè díẹ̀ náà ló sì wà ní ibi àkọ́kọ́ pọ̀ wọ́n nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ní ẹ̀ǹkan ẹ ṣàlàyé fún wa ó pé àwọn àníbí ọlọ́run ọba àdékẹ́ ọlá. àní pé sọ́dákọ̀ jẹ́ èèwọ̀ fún wọn. bẹ́ẹ̀ni. ẹ wá mẹ́ṣọ̀n wípé torí pé sọ́dákọ̀ jẹ́ ìyẹ̀rán tí bóyá ẹgbẹ́ ẹgbìnlẹ̀ pé fún wọn ni. ìdọ̀tí ìdọ̀tí gbígbà ló fi jẹ́ pé kéèyàn má live on sadakat pé sàrà ló wọ́n máa jẹ bí sọ ma yìí pé sádàkà táwọn èèyàn mú jáde wọ́n fi fọ̀rọ̀ wọ́n fi fọ̀rọ̀ wọn ni wípé kí dọ̀tí inú ọ̀rọ̀ ó fi kú mbẹ́. Hmm. bí nísìn èèyàn fẹ́ mú mi omi tó wá fi fọ abíyá tó fi fọ abẹ́ tó fi fọ gbogbo ẹ̀ wá pọ̀ síbi kan wá gbé fún wọn ní gbàmú. èèyàn tẹpẹrẹ lórí sádàkà àfi tí necessity bá dé wípé ẹni tó ti ń rí ṣe tẹ́lẹ̀ tí ò rí ṣe mọ́ ìgbà yí padà ó wá di wípé àti bọ́ra rẹ̀ àti tọ́jú ẹjọ́ àti tọ́jú wa ọ̀ràn èèyàn ni pé kó pariwo síta wípé tó ẹ gbà mí o ṣe ẹ̀tọ́ ni fún wípé kọ́ wá pa kọ́ndíṣàn rẹ̀ yẹn mára kó fi kí nira ó fi wá bá tí ó fi sọ di nǹkan mi ọ gbọ́dọ̀ pariwo síta tó bá pariwo síta báyìí sí zakat bá wà wọ́n fún zakat tí wọ́n bá tì sí zakat òun lẹ́tọ̀ọ́ sí sadaka àwọn àníbi ọlọ́run ọbẹ̀ ìjẹsìn wọ́n jẹ sadaka gbogbo àwọn ọmọ alẹ́ òjíṣẹ́ náà sàásùnà gan wọ́n jẹ sadaka ẹ gbogbo àwọn tá bá tán bójíṣẹ́ náà sàásùnà tán àwọn ìgbà sára. now ibi tí ìbéèrè wà gan ta òun ni àwọn tí wọn kì í ṣe àníbi ọlọ́run tí wọn sì tán mọ́ tí wọn ìfara lé wọn. náà kí wọ́n má dùn ó lé lórí àfi tí necessity bá dé bá wọn. but halali ni fún wọn tí. Eh, eh, eh, bẹ́ẹ̀ ni ah, halali ni fún wọn àtọ́ bá jẹ́ ẹ̀gbin yẹn halali yẹn halali ni fún wọn torí pé wọn ò rí nǹkan mi jẹ. ok báwo la ti fẹ́ ṣe. kí wọ́n má kí wọ́n má kí wọ́n má wàá dúró kí wọ́n má bèèzì gbèsè ayé wọn lérí yẹn wípé sàrà làwọn ń jẹ. ok so that tí zakat bá tọ́ sí wọn lọ́wọ́ kí wọ́n wá nǹkan kan tí wọ́n fi yí padà tí ó fi di nǹkan mi táwọn náà ó fi lè dúró. Okay, okay. torí torí iye ọmọ ìjẹ́ ọmọlúàbí tó jẹ́ pé òun lọ ṣáájú fún mùsùlùmí. Okay. Yeah. Oníbèrè ó ní kọ́nà ọba àríkẹ́lá kí ó wà lọ́rẹ̀ mi lórí dára sáà àmì àtẹ̀yìn náà. wọ́n ní is it right to increase the price of commodity in stock based on latest price of goods in the market? Uh, market determines the price. Ọlọ́run ọba ní determine prices through market. Tọ́ba ti tí ò bá ti afẹ́ akọ̀ kò sí bá a ṣe produce ẹ̀ sí nígbà tó bá yá yóò fẹ́ sáfẹ́rí lọ́jà tó jẹ́ hmm. wípé owó rẹ̀ ó fi wá gbé fúkẹ́ lọ sókè definitely ẹni tó bá ní yín nínú stock ọ̀pọ̀ tó ti síta láti fi yóò jèrè tó bá lòun kó pamọ́ yí pé kó fi lo òkè sí dáadáa tó bá dẹ́ta bá gbé ṣíṣe rẹ̀ dé tó bá fọ́nkọ́. <laughs> so <laughs> ìyẹn ò lè ní kó di ntọ́ láwọn kó dà. mo rò pé ohun tẹ́lẹ̀ yìí fẹ́ tẹ́ ẹ̀fà òun ni wípé iye tó wọ́n rà nígbà tó kọjá sẹ́yìn tó stock ẹ̀ iye yẹn owó wálẹ̀ nísìnyí price tí wọ́n ń ta nígbà yẹn náà wálẹ̀ nísìnyí price yẹn ti lọ sókè. Okay wọ́n wá fẹ́ fi ó fẹ́ fi price ìsìn kó fi ta ọjà tó ti wà nú ilé ti pẹ́. lára ọlọ́run ló fún un. ó ṣeé ṣe. ọlọ́run ló di tábìlì price yẹn ọlọ́run ló di tábìlì price túrú ọjà èrè tiẹ̀ nìyẹn. nítorí pé pọ́sì kò jẹ́ pé ńgbà tí ó bá padà lọ tún rà ní àsìkò yìí gan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó lè di gbó mm. ó lè rí bákan náà ó lè tún lè wálẹ̀ ó ní ẹ̀yin ìbéèrè ó pé èèyàn kan tó wọ̀n mọ̀ rí ó sẹ́ndì recharge card worth of one thousand five hundred lẹ́ẹ̀mejì through bank account ó sẹ́ndì sí wọn through bank account kan òun wá pe nọ́mbà yẹn pé but nọ́mbà yẹn wà reachable now that, same person ó tún send another two thousand through ATM. Hmm. So ìbéèrè wa ni wípé kí ni òun fẹ́ ṣe pẹ̀lú recharge card yìí báyìí? Kí ló bá rẹ̀dà sọ látọ̀rọ̀ dòjíṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà? Ó ní ń tán wá bá ọ, ìpèsè tó bá ọ, bèlè rí masalatin, wọ́n náà ìṣúra fi nà kì í ti pọ̀ tọrọ ó dẹ̀ ṣe ojú wípé àmọ́ wà ń bí o ẹ ṣe kínní ọdọ́gbọ́n sí i ọkàn wà ọlọ́run ọba kò ní fa iná máa wọ àrísíkò ń sákòkò lọ ìrèk ìkẹ́ ọlọ́run ọba ní tọ́ba adẹ́dà ti fi ọ lọ́dọ̀ ṣàdúrà fẹni tí ó fi ránṣẹ́ sí ọ kọ́lọ́run dẹ̀ fàlùbáríkà sí ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ fàlùbáríkà sí ní tó fún ọ náà sá ẹni yìí kò mọ ẹni tó fi ránṣẹ́ yẹn sá. wọn ò máa. ọfẹ ṣe pamọ́ ni. ok sir instant instant ti wáyé rí sir. bẹ́ẹ̀ni instant kan ó ṣẹlẹ̀ sọ́kàn nínú àwọn ọmọ ẹ̀yà láìpẹ́ kọmọbólú ààrẹ ṣe béèrè àkáǹtì nọmba òun ó dẹ̀ ti owó sínú àkáǹtì nọ́mbà rẹ̀ ṣẹ́mọ̀ ó ṣèwádìí ó pẹ́ nìyẹn títí títí kò gbé kọ́ọ̀tù. mẹ́sẹ̀jì tọ́kàn rí ni ọ̀dọ̀ ẹnìkan ní pé ẹrú ọlọ́run ọba ni a ní kí adásítọ̀ ọlọ́run ọba lára yín ni. kálá so kò tọrọ kò ọba adẹ́dà ló ó ní bó ṣe máa ń kẹ́ ẹ̀dá rẹ̀ ọ̀dà à fún lọ ọ̀kan nínú àwọn ọ̀kan nínú àwọn ọmọ àyà nínú àwọn tí ń ṣe tàwáfù bó ṣe bó ṣe tọwọ́ bọ ọmọ àyà lápò nìyẹn wọ́n tọwọ́ bọ̀ lápò ní títí bọ̀ tó jẹ́ pé ò ní filẹ̀ ìgbà tó lu ara rẹ̀ kọjá tó sáré lọ tán ló ń rí pé àpò òun wúwo hmm. làbá lọ́ba tọwọ́ bàpò làbá jókòó láà ń kawó ó tún wá jẹ́ foreign hard currencies bó láti wá ṣe sí báyìí ẹnì yẹn ó fẹ́ fi ṣe sábàkà kò fẹ́ kí ẹni tó ń fẹ́ ṣe sábàkà kọ́ mọ̀ pé òun ọ̀dẹ̀ kì í bọ̀ lápò ọ̀dẹ̀ sànù. àwọn àfáàní kóun náà ṣe sábàkà nù rẹ̀ but ọ̀rọ̀ ni tọ́ba adẹ́dà fún un. ok sir um, instance ti wáyé rí tó ṣe ó pé àwọn èèyàn ṣe mistake send owó sí wrong account so eléyìí wọn intend bí sahara wọ́n fẹ́ ṣe transaction ni so owó ìwá lọ bọ́ sí àkáǹtì èèyàn fún àpẹẹrẹ téèyàn bá lọ lo kọ́mọ̀tò téèyàn bá lọ fi jẹ́ pé yóò ṣe ìwádìí yóò gẹ́tì kàkúrọ̀ sí wọn ní báǹkì rẹ̀ báwo lè lè ṣe báwo lè ṣe wọ́n tọpinpin wọ́n wò pé ah, bóyá alágbájá alágbájá alágbájá ni torí arí ọ̀kan nínú àwọn ọmọ àti nǹkan báyìí náà ṣe rẹ̀ sí i ibi tó ti ń tọpinpin láti sọ nígbà tá à ń bí dáhùn question nígbà àbọ̀ ni pé ọmọ àyà tí wọ́n sẹ́ǹdì owó èsì ó bẹ̀rẹ̀ sí í ṣèwádìí finally ó padà gẹ́ẹ̀tì nọ́mbà ẹni tó sẹ́ǹdì through bank application ọ wá pè báyìí báyìí báyìí báyìí báyìí ó ní à á ní ká ṣe ládàra á ṣiṣẹ́ ládàra ààyè ok but ẹni tá àwọn àwìn wọ́n sì transfer sínú àkáǹtì ẹ̀ báyìí owó tó pọ̀ ni close to five million ó ó ṣèwádìí ní bank wọ́n padà find out wípé wrong kìíní ló ṣẹlẹ̀ wọ́n dẹ̀ dáwọ́ wọn padà fún un kódà wọ́n ní kí wọ́n fún un ní owó nínú rẹ̀ ó ní rárá <laughs> ó ní òun ò kìí sọ owó òun ó sì nà wá sọ́dọ̀ òun ni àdánwò lọ́lọ́run bá fi ṣe fún òun dẹ̀ ti kóun dá padà ìbẹ̀ làwọn afáàjọ wa sọ fún ìjà rárá tí wọ́n bá ní àwọn òfin ọ̀ lílà wẹ̀ ò lè gba nǹkan rẹ̀ kì í ṣe yípe torí tó ṣe wọ́n kàn fún ọ lílà yìí ọ̀rọ̀ tó pọ̀ lórí èyí táwọn afáà sọ. I hope that you will be able to do it. Glad I know. نعم ní ó kọ́ ṣe ìwádìí náà kó tó rí pé ó lò. bẹ́ẹ̀ ni kó ṣe ìwádìí kó tó rí kó lò. wọ́n ti rà fún ẹsẹ̀ rẹ̀. torí kó fi mú ìrújú kó fi mú ìrújú kò ń bẹ̀. Hmm, èyí ò dín lọ́wọ́ a person who has been disappointed by many Muslims in many business dealings, and he now finds it difficult to trust others due to his past experience. What advice can you give to that person, sir? You should do istikhara. Make painstaking effort to find out on anything that he wants to get involved in and not be a dormant uh, partner. Let him be a participating partner to monitor everything that is going on. Because it's true, you find circumstances. People bring business proposal in a very beautiful ways, and uh, but when you get involved, one way or the other, you find a lot of diversions. People divert the money and all that. in the end nígbà àwọn ọmọ ẹ̀yà jẹ́ in that case n tí ẹ bá fẹ́ ṣe gan ni ó ṣẹlẹ̀ sọ́kàn náà ọmọ ẹ̀yà ó ní project tó fẹ́ ṣe ó ní káwọn ṣe mọ̀dálábà pẹ̀lú ọmọ ẹ̀yà kejì owó yẹn lọ fún bíi ten million ó ní kí ni kó wọn ṣe mọ́nítọ̀ rẹ̀ mo ma ẹni ìtorí tèmi rẹ̀ náà ti ní issue rí but is good kọ́ ọ gbọ́dọ̀ sí nǹkan pamọ́ is a very is good, but what can we careless? What careless and die? Uh, it may not be straightforward. But if it too good yẹn o lè But the only advice fún ni pé n tí ẹ fẹ́ fowó ṣe ni kó release owó fún kó dẹ̀ monitor In the end, n tí wọ́n ṣe nìyẹn, ó assist ọmọ ìyá yẹn gan láti wà more painstaking in business pé báyìí là ṣe ṣe báyìí àwọn méjèèjì dẹ̀ benefit in the end torí tí wọ́n padà get nílẹ̀ kò less than three million naira. so èyàn ó tọpinpin dáadáa èyàn ò ní jókòó tẹtẹrẹ èyàn máa bẹ lọ́wọ́n bá èyàn máa ṣe istikhara and uh, ibi tí carelessness lè ti ṣẹlẹ̀ tí ó fi torí ọ̀rọ̀ owó tó bá ti dọ́wọ́ àwọn èèyàn tán is a different ball game. kọ́lọ̀ máa kọ́ àwọn àwọn èèyàn request ó pé kí ẹ bá ṣàdúrà fún ọmọ yìí o pẹ̀lú ohun o ó máa ń gbòtò tí ọba adẹ́dà kọ́ wa láwọn kan ṣoṣo rẹ̀ kọ́ wọlá ìfẹ́ tá a ní sí òjíṣẹ́ náà láàrín ọ̀sán náà kó bá mú ìnira kó nínú ọmọ ẹ̀ kó fún wa ní ìdẹ̀kùn kó dẹ̀ dá wa padà sídìí òdodo ẹ̀sìn rẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó má dàlú àláyà kó jẹ́ ká bá ń bi ó lérè kó jẹ́ àtàn rẹ̀ pẹ̀lú rẹ̀ tá a bá ní bó ṣe lè wù kó kéré tó ká má gbàgbé nínú díẹ̀ yẹn náà ká máa ná síta abáni Oni oni one thousand ló ní lọ́wọ́ wọ́n ní ẹ̀dá ìṣètò ọlọ́run ọba bí ṣe hundred ló ní nínú rẹ̀ àbí two hundred ṣùgbọ́n ọlọ́run ọba sọ̀wọ́ so gbogbo àwọn ọmọ àyà tá a bá tó two hundred two hundred yẹn jọ tó fi ń pé bí àwọn èèyàn ẹgbẹ̀rún ẹgbẹ̀rún yóò di ara rẹ̀ tí ó fi jẹ́ wípé a lè bá a lè bá a ti gbọ́ ti bùkátà kan tàbí kejì. topó tọmọ kan àti ti àwọn aláìní kọba adẹ́dà kọ́wọ́lá ọ̀kan ṣoṣo rẹ̀ kó tó wa nítorí rẹ̀ nìkan hmm. kọ́ fara ni wa kó fi rọ̀ á lọ́rùn. Hmm. nípa ti pé ká contribute ká má gbàgbé àti náwó nára fún àwọn ọmọ ni. Hmm. kọba rẹ̀dà kó bùkún wa àbọ̀ àìsà kárí àbọ̀ àìsà five thousand one thousand ten thousand ara rẹ̀ náà ni twenty thousand fifty thousand ara rẹ̀ náà ni torí àwọn èèyàn pọ̀ ẹlòmíì ìyàwó rẹ̀ wà lọ́sítù ìyàmí ọmọ rẹ̀ wà lọ́sítù ẹlòmíì àti rígi àti rí nǹkan kan báwọn tá à bá ń gbúrò táwa dẹ̀ ń jẹ tí àwọn kan ò rí jẹ yóò fẹ́ di àléébù ńlá fún wa kí ọba adẹ́dà kó tó fún fún wa kó tó fáwọn náà kó rọ̀ wá lọ́rọ̀ kó fi jíjẹ mímu lílò àti níná kó fi rọ̀ wá lọ́rùn kó pèsè fún wa ní pèsè ìṣe hanan kọ́dẹ̀ wà fàlùbáríkà sí. ìbéèrè tí wọ́n béèrè sàmì pé ọmọ ìyá ní ọkùnrin tí ara lé wọn tí wọ́n ń bẹ tíìbù lọ́wọ́ pé ṣé ọkọ náà lè ṣé ọkọ náà lè ṣe alákàánú oúnjẹ ọmọ rẹ̀ <laughs> ṣó náà lè mú yàn bẹ́ẹ̀ni láti fi ṣeré kò bẹ́ẹ̀ni ẹ̀rọ lè ṣe. wọ́n wá wò pé tó bá yẹ pé oyin yọ milk náà ṣé kò sí láìsí. kò sí láìsí. Yeah. Idan kun ba kai. Ranar halak lafiya. Òun mò a tí bá ìpù ìbéèrè kan àbí kejì níta. Ok, kọ́lá ọ̀rọ̀ fún wa ní ìdáhùn. Ẹni kan. Ó jọ pé àwọn ìbéèrè tí wọ́n béèrè láti ẹ̀sìn tẹ́tí káwọn dáhùn ẹ̀sìn. kí ọba adẹ́dà ibi tá a bá ti ṣe mistake ń bẹ kọba adẹ́dà kó fi sórí kó forí jìn wá kó má fi ṣe sábàbí ìbálẹ́jọ́ fún wa ibi ètò bá tó bá bá èròǹgbà rẹ̀ mu gẹ́gẹ́ bó ṣe fi ọlọ́jì iṣẹ́ lọ́sọ̀lọ́sọ̀ náà kó fi ṣe sábà kó gbà lẹ́sìn fún wa kó jẹ́ abambi olérè kó má dàlú aláya kó fi ṣe sábàbí oríire ayé àti ti bá ń gbájọ́ gbìndẹ̀ àríkí àwọn fún gbogbo wa. Amen. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم صل على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيته وعلى أزواجه وذريته كما باركت على آل إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته وشكرا السلام عليكم